شهر رمضان القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا بالله سمين علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على رسول الله محمد مصطفى وعلى آله وصحابته أجمعين وعلى كل ما دعا بدعوته واتنى بسنته واهتدى بهديه إلى يوم الدين بعد adúpẹ́ fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí apàdọ́gbà gbọ́dùn alhamdulillahi rabbil alamin ọba tí ó tún gbà láìlé ní ìgábá sọ̀rọ̀ ọlọ́run tọ́gbẹ̀ iná láàyè kí ẹ máa gbọ́ wa ládàá kí a sọ̀rọ̀ ọlọ́run ládàá ká gbọ́rọ̀ ọlọ́run nílùú ládàá náà gẹ́gẹ́ bí bí àbọ̀rọ̀ náà ti sí ní àná lórí àwọn awuyewuyewuye oríṣiríṣi tó jẹyọ lórí bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ àbẹ̀ ọlọ́wọ́ bàbá Allah àtàtà bẹ̀rẹ̀ ní sátidé àjọ àtà bẹ̀rẹ̀ ní sándé ọlọ́mọsẹ̀ ìgbà ní jésù fún wa o ọlọ́run kó yọ́nú sí fún wa o ọlọ́run bá níbi sínú wọn ṣẹ́rí wa o mo ti máa ń bá pẹ́ṣẹ́ rí ẹ̀dá jẹ́ láyé ń bẹ́ àti lálìkà máa kọ́lọ́run kó lè jìnà sí wa torí délé yìí ìdábẹ́ fi parí ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ pàtàkì ìṣọ̀kan ìṣọ̀kan wa mùsùlùmí wahdatul umma daruratun shar'iyya wahdatul umma daruratun shar'iyya wahdatul umma faridatun shar'iyya وحدة الأمة فريضة شرعية وضرورة بشرية وضرورة بشرية وضرورة بشرية عصرية وضرورة بشرية عصرية ó ní pé ìsọ̀ka wa mùsùlùmí ọ̀ràn yẹn ẹ̀sìn wa ní ọ̀ràn yẹn ọmọnìyàn ní ọ̀ràn èèyàn bí a bára wa nígbèsè ayé wa àsìkò yìí ní lórí gbogbo nǹkan torí pé àwọn ọ̀tá Islam wọ́n mọ̀ bí tí agbára wá wà níbi agbára wá wà ní ìṣọ̀kan wa kuwatuna fi wahdatina. قوتنا في وحدتنا وحدتنا قوتنا ìṣọ̀kan wa òun náà ni agbára wa agbára wa ń bẹ níbi ìṣọ̀kan wa wàhádátúnà ìzátúnà wàhádátúnà wa náà ni yí wa tí a bá dín ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ìwà tọ́lọ̀bọ̀ ni o àwọn òtùmí ní ìsáájú ọmọlẹ́yìn àní Muhammad sasala kí a níbi tó dáàrin wọn sallallahu alaihi wasallam ẹlẹ́yàmẹ̀yà gbẹ́mí sí omi ò tó bọ́ọ̀bọ́ pábọ̀ bòbò lẹ́sẹ̀ kálukú pẹ̀lú tiẹ̀ ẹbí kọ̀ọ̀kan wọn pẹ̀lú tiẹ̀ wàhálà lé ní wàhálà lọ́la anábì dé àárín wọn sallallahu alayhi wa sallam bí kalimati la ilaha illallah pẹ̀lú gbólóhùn la ilaha illallah ó ti wá nínú ìwé àfáwà Tabarani inú ẹgbà wa náà wọ́n ní àní Muhammad ó ń káàkiri inú ìlú ilé sílé inú ọjà ní àpéjọ ayyuhan nas qulu la ilaha illa tuflihu ayyuhan nas qulu la ilaha illa Allah kẹ́ máa jẹ́ ní èrè èrè nínú ìgbàgbọ́ yín èrè nínú ìjọsìn yín èrè nínú ìwà inú àwùjọ lórí gbogbo kan hàdí kalima kalimatun tahririya kalimatun tahririya gbọ́lọ̀ òmìnira ni tí gbanilọ́wọ́ gbogbo tí jẹ́ aburú tí gbanilọ́wọ́ tí jẹ́ agbára tí wà gbé wa fún Ọlọ́run azza wa jalla fabadawu yaquluna la ilaha illallah báyìí náà bẹ̀rẹ̀ sí sọ pé la ilaha illallah wa yurabbihim rasulullah ala hadhihi kalima anábì bẹ̀rẹ̀ sí rẹ̀ wọn lórí gbólóhùn yìí wa yaltazimuna bi maqdayati àtúnbí nínú ìgbàgbọ́ àtúnbí nínú ìjọsìn àtúnbí nínú ìwà àtúnbí nínú ọ̀làjú nínú ròrí àtúnbí gbogbo nǹkan وهاجر المسلمون من مكة إلى المدينة المنورة لا مسلمي tí a gba ànádùgbọ́n lu Mẹ́kà wọ́n sì sí ìlú Madina ẹ̀rí wà dọ́bà ohun alìmọ̀dínà àwọn ará àmọ̀dínà gbà wọn lálejò wà á kà báyìnà ohun rasulullahi sọ̀rọ̀sọ̀rọ̀ ní ànábì bá sọ wọ́n di ọmọ yákaná tó wọ́n sọ pé innamal mu'minuna innamal mu'minuna ikhwatun olólẹ́rẹ́ àwọn فأصلحوا بين أخويكم bí wọ́n lọ bá ń ṣe láàrin àwọn ọmọ ìyá yín ẹ yá dá sí ẹ ṣàtúnṣe wattaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run la'allakum turhamun kẹ́lìbà jẹ́ ní ìkẹ́ Quran chapter forty nine verse ten báyìí ní a bá di ọmọ ìyá kan náà ní àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ wá sẹ́lẹ̀ wọn lórí suratul anbiya aya 92 suratul mu'minun aya 52 inna hadihi ummatukum ọ̀dádájú ìjọ yín yìí ummatan wahida ìjọ kan náà ni wa ana rabbukum fa'budu èmi Ọlọ́run bá yín ọba kan náà ni èmi ní kẹ́ẹ̀sì wa ana rabbukum fattaqun èmi ọlọ́run bá yẹ ọkọ̀ náà mi ní kẹ́ẹ̀páyà in hadhi ummatukum ummatan wahida láìwò èdè láìwò àwọ̀ láìwò ìran láìwò lálẹ́ ayé láìwò ipò láìwò ìlú ètò ọlọ́run ní a bá ṣọ̀kan so wá rí i pé àgàgà àwọn Awusi àti Khazraj tí wọ́n ti jagun jagun jagun jagun ó di di ọgọ́fà ọdún years ní para wọn wọ́n bí ọmọ sínú ogun á sínú ogun á sínú ogun tó ẹgbẹ́ ni ó dàgbà náà Madina years ni gbogbo àwọn anu wa di àárín wọn wàhádàhùn wàhádàhùn tawhidan ó sọ wọn dẹyọ kan ní wọn jọ ń jẹ ní wọn jọ ń mu ló wá bí àwọn Yahudi nínú àwọn jù ló pé àwa mùsùlùmí ó ń bí àwọn ọ̀tọ̀ lọ nínú. tó pé ń gba abájẹ́ sọ̀kan wọn ní ní agbára lé lórí nígbà bá ń ṣe yẹ́lẹ̀yẹ̀lẹ̀ náà wọ́n alágbára lọ́kàn nú àwọn Yahudi wá rán ọ̀dọ́ kan sáàrin wọn níbi àwọn Hausa àti Khazraj tí ń jọ ń ṣeré tí ń jọ ń jẹ tí ń jọ mú ń lọ sáàrin wọn òòrè ìtójú kò sọ́hun yẹn bàbá ó wá sọ ìtàn fún wọn kọ́ lọ́ máa rán wọn létí àìmọ̀kan ìjà tí wọ́n ti jà lọ. wọ́n ti gbàgbé. ló bá sọ sílé létí lọ́sọ̀rọ̀ lórí wọ́n sì ní tètè ọba gbọ́yẹ̀kẹ̀. inú kì í bàjẹ́. báyìí inú wọn bá ru wọ́n ti gbàgbé láàyè láàyè àtúnṣe wọn pọ̀ ìjàmbá dé. ní bá ní ọ̀la alálọ́jà á bẹ̀rẹ̀ ìjà tá ti jà táfìtì ah! báyìí ni ọlọ́ọ̀bá rán jìbìrìòde Surat Al-Imran aya 102 sí 103 ẹgbọ́n tọ́lọ́ sọ ni. yá ayyuhal ladhina amanu. ó ń pè tẹ́lẹ̀ ti gba ọlọ́ọ̀bá gbọ́ tẹ́lẹ̀ tẹ̀lé àná Muhammad. ittaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run. akọ̀tùkọ́tì. ní gbogbo apá ìpayọ̀ ọlọ́run ẹ jẹ́ kí ìpayọ̀ ọlọ́run yín kó dúró ṣinṣin. wàlá tàmútúnà. ẹ ti gbọdọ̀ jáde láyé. àǹtùm mùsùlùmí. àbí kẹ́ ẹ kú sí mùsùlùmí báyìí kó kiri ayé lè fún yín tó ẹ̀rí jẹ ni o ẹ̀rí jẹ ni o ẹ̀rí mu ni o ẹ̀rí mu ni o ẹ̀ lọ ni o ẹ̀ kódà káyìsàn sẹ́yìn kẹ́ ẹ bẹ àwọn ọlọ́run títí ká má fún yín níwòsàn ẹ̀ gbọ́ torí ẹ̀ kónú ẹ̀sìn. ولا تموتن إلا وأنتم مسلمون ẹ gbọ́dọ̀ jáde láyé ní mùsùlùmí ẹ gbọ́dọ̀ jáde láyé fi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí olùgbàfọ́fọ́ lóhun pé ọlọ́run ní ipa ni oníye ni olólùmọ́ àlàáfíà wa onífúnni lówó onífúnni lọ́mọ onígbéniga olùlálágbára gbogbo nǹkan lónìí. واعتصموا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ọlọ́ni ẹ̀sọ́ mọ́ okun ọlọ́ni lápapọ̀ ẹ̀gbọ́n sí lọ́tọ̀ọ̀tọ̀ Islam ẹ̀sọ́ mọ́ Quran ẹ̀sọ́ mọ́ sunnah anabi ẹ̀sọ́ mọ́. wàlá tafarraku. ẹ̀gbọ́n ṣe lọ́tọ̀ọ̀tọ̀ torí pé kò bá ṣe so máa ń kẹ́ lápapọ̀ tá à ní gùn rẹ ni. tí wọ́n bá gbé okùn gbà pé ọ̀yà bu yẹn so máa bóyá ẹsẹ̀ ní gbúra yín a máa tẹ̀ra amálẹ̀ a máa gbúra nkẹsẹ̀ tí wọ́n kọ́ gbọ́dọ̀ yà yín kọ́bọ̀ tó yín ká àwọn tẹ́ ń wò yẹn náà tí wọ́n yé ṣe mùsùlùmí wọ́n ń ṣẹ̀ra wọn tí wọ́n máa ń rí èyí gẹ́gẹ́ bí ọ̀tá kan wọ́n parí ìjà wọn láàrin ara wọn torí yín torí díẹ̀ báyọ̀ kò le tó wala tafarraqu. wala tafarraqu. gbogbo ọ̀bẹ pé mi ò ní balaba yasẹ ma láyé láti ẹ̀ lọ́bọ̀ náà. wadhkuru ni'matallahi alaykum. ẹ rántí orí ọlọ́run tó ṣẹlẹ̀ yín lórí. in kuntum àdá. nígbà tẹ́ ń bọ̀ kánú tó dáa ni yín bẹ́ẹ̀ máa pé ọ̀tá lẹ́ ń bára yín ṣe. fàlàfà báyìí náà kùlù bìkún. wọ́n lọ wá sọ ọkàn yín bọ̀ báyìí. فأصبحتم بنعمته إخوانا látara akéwọn ọlọ́run àtàrà àdóhùn ọlọ́run ẹ wá di ọmọ ìyá kan náà tẹ́ẹ̀jọ́ ń jẹ tẹ́ẹ̀jọ́ ń mu tẹ́ẹ̀jọ́ ń sìn tẹ́ẹ̀jọ́ ń sọ̀rọ̀ tẹ́ẹ̀jọ́ ń gbélé tẹ́ẹ̀jọ́ ń lò gbèsè ayé kan náà. وكنتم على شفا حفرة minan nas. nígbà tá ẹ̀ ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ yẹn gbogbo ìgbà tá a bá ti ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin àfáà ni ẹ̀yin ìjọ ni ọlọ́lẹ̀ ń bẹ lórí bèbè náà jahannama àìkú má ti lọ. tún wàhálà ṣàfà òfurọ́tì minan nas. ọlọ́nùnú bèbè jahannama lẹ́wà àìkú yín láìwọ́ náà ẹ̀ ń bá gbé ìbídọ́ ẹnìkan lọ bá ọlọ́run mo di lágbádá sínú mi ò ní bá ṣe àníjọsepọ̀ láyé lọ́wọ́ àlùbọ́lọ́ ọlọ́run bèbè náà bọ́bá ti ń kú iná lọ́nà. وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها ọlọ́run ló ń yọ yín kọnu náà ẹ̀yin àfáà ẹ̀yin àfáà tẹ́ǹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin jàmáà ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin mọ́sálásí lẹ́kẹ̀ọ́ fàǹkọ́dàkùn mínìhá fàǹkọ́dàkùn mínìhá ìṣọ̀kan lọ́n fi yọ ẹ̀kọ́ nuna náà kàdálíkà yùbá yínú wọ́wùlẹ́kùn ayàtì làálàkùn tààtàdù ọlọ́mbà ìlú wọn lọ́bá ń ṣàlàyé wọn lọ́bá fi kẹta rẹ̀ mọ̀nà eléyìí ni àwọn àfá Islam náà fi sọ wá lórí ọ̀rọ̀ olóṣùdé pé a gbọ́dọ̀ ṣọ̀kan ni ló ṣe pé bí gbogbo òlú yòókù bá a bá tẹ̀ lé papọ̀ nílùú gbogbo àgbáyé ìlú ẹyọ kan náà tá a bá sì wà gbọ́dọ̀ papọ̀ àwa mùsùlùmí káàró ìjíire àti mùsùlùmí òkè ọya àti mùsùlùmí ilẹ̀ Ìgbò gbogbo wa bí a bá ti dá èdè wa lè má papọ̀ ọ̀kan náà ni wá ẹ má jẹ́ wọ́n yà wá e àwọn olóṣèlú ọ̀yà ara wọn o Haúsá ń bẹ nínú APC o Yorùbá ń bẹ bẹ ń bẹ bẹ́ẹ̀ ni PDP ẹ bẹ́ẹ̀ kọ́ ni. Mm àwọn christian àti ìsàlẹ̀ ń bí àtòkè lọ́wọ́ wọ́n bára wọn ṣe o lábẹ́ kan tẹ́bẹ̀ ẹ̀kọ́ ní àwọn aláwọ̀ bára wọn ṣe o àwa nìkan ló kù o wàládìí náà kafaru ba'duhum awliya suratul anfal quran chapter eight verse seventy three ọlọ́run àwọn tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ apá kan lọ́rẹ́ apá kan ní ọ̀rẹ́ ayọ̀ apá kan wọn ní abàrá wọn ṣe. walladhina kafaru ba'duhum awliya'u ba'd. ọlọ́run aláìgbàgbọ́ apá kan wọn ọ̀rẹ́ ayọ̀ apá kan ni wọ́n ń ṣe. illa taf'alu. táyì náà bá jí lè ṣe bẹ́ẹ̀. ẹ̀kú ọlọ́run ní fìtínà wàhálà lẹ́ẹ̀mọ́ná lórí ilẹ̀ ayé tẹ́yìn mùsùlùmí ọba ti ṣọ̀kan. fìtínà tún fi áwùdì wà fàṣàdùn kẹbí. àti ìbàjẹ́ tó gbópọn ọlọ́run mùsùlùmí ni ló lè kó fìtínà kó lórí ilẹ̀ ayé. mùsùlùmí ló lè kó ìbàjẹ́ kó lórí ilẹ̀ ayé jẹ́ bá ti jẹ́ sì lẹ́kọ̀ọ́ ẹ̀ kéde ana muslim bilisan fakọt kégbọn bọ jẹ muslim lásán muslim tó ní ẹ̀kọ́ ẹ tábàtìlẹ ṣọ̀kan fitina ọpàlẹmọ lórí láyé mọjẹmọ ọlọrin nígbàtà bá ti wá lè ṣọ̀kan àti gba ibi láàyè òfin ọlọrin Quran chapter eight verse seventy three Suratul Anfal lẹ́fi wá rí àwọn ulama ńláńláńláńláńlá tó pé lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí wọ́n fẹ́ kí ìlú kọ̀ọ̀kan ṣọ̀kan bá àbájá ilé ṣọ̀kan lápapọ̀ fápẹ̀rẹ̀ bàbá wa Albani inú tàmọ́lù minna ojú èpè 398 wọ́n sọ báyìí وإلى أن تجتمع الأمة الإسلامية على ذلك يعني توحيد صوم صوم والعيد wọ́n ní títí tí ó fi di pé gbogbo àgbáyé àwa mùsùlùmí asọ̀kan lórí báwo la ṣe máa bẹ̀rẹ̀ àwẹ̀ papọ̀ tá a sì máa sọdún papọ̀ tí ó ní pé ìlú kan ní ọ̀wọ́ àṣetẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ dé ìta sọ fún wa ọ̀tọ̀ ni bí Saudi ti bẹ̀rẹ̀ ọ̀n bí Yemen ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ bí Turkey ti bẹ̀rẹ̀ pé gbogbo wa sọ pé ìgbà báyìí ìdánilọ́rẹ̀ pé ìsì ń bọ̀ pé kò é ṣe tí ò ṣe ṣe ìyẹn ni bàbá ń sọ wọ́n títí yẹn ó fi ṣẹlẹ̀. fàyínní arọ aláṣẹ àbíkúlẹ̀ dáwúlá àyẹ̀sùmá máa dáwúlá tì. wọ́n gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí olùmọ̀ àfẹ́sìn nígbà tá a bá ti lè ṣọ̀kan ní gbogbo àgbáyé àgbà kí gbogbo ìlú kọ̀ọ̀kan orílẹ̀-èdè kọ̀ọ̀kan kí wọ́n máa gbàwẹ̀ papọ̀. wàlà yankosimu ala nafsihi fayasumu ba'duhum ma'aha wa ba'duhum ma'a ghayriha. wọ́n ń dáwà jọba di pé apá kan yóò gbàwẹ̀ lẹ́nìí pẹ̀lú orílẹ̀-èdè ẹlòmíì adi Saudi Arabia ló fẹ́ gbàwẹ̀ pé sèwọ́n ti ní Saudi ni wọn náà ò rí bẹ́ẹ̀ gba àwẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè ẹ bí oṣù sùlùtọ́ọ̀ náà nílé oṣù gbogbo wa tí wọ́n pé wọ́n rí iye náà gbogbo náà lájọ ní náà. taqaddamat fi siyamiha aw ta'akhkharat. wọ́n ní kò bá àṣẹ wípé ìlú mi gbààwẹ̀ síwájú yín tàbí ẹ̀yin lẹ gbààwẹ̀ síwájú ìlú mi gbé ìtọ́sẹ̀ lọ́lọ́yìn àwa gba àwa gba àwẹ̀ síwájú Saudi abẹ́ ẹ̀kọ́ ni ìgbà mi ń bẹ wọn náà sì gbàrà ìwà síwájú wa. lima fi dhalika min tawsi'i da'irati al-khilaf fi ash-sha'bi al bàbá ní ká wọn wo ká wọn sọ lẹ́ni pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti fọ́n yẹlẹyẹlẹ lórí ọ̀rọ̀ àwẹ̀ dáa pé jẹ̀mọ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ àjọ báyìí jẹ̀mọ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ àjọ báyìí ẹ̀rí pé nù àánú tọ́lọ̀ọba àlíkọlá fi bàbá wa Sultan tó ń bẹ́ ń bẹ̀ sí fún wa lórílẹ̀-èdè yìí pẹ̀lú bàbá wa dégbìdẹ̀ náà ti lọ kọlọ̀fọ̀nù kẹ́ wọn àti gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa nísàlẹ̀ ń bí àti ìgbìyànjú bàbá wa gọ́ọ̀tẹ̀ débẹ̀ náà bàbá Professor Olóyèdé a rí i pé níjọ́ ń bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá sẹ́yìn jọ mẹ́ta jọ mẹ́rin bẹ́ẹ̀ láàrin wa táwọn kó ti gbà ẹ̀ mẹ́ta mẹ́rin ṣùgbọ́n lọ́wọ́ bá àlékẹ́ ọlá ti ní kí yẹn dúró yàtọ̀ sádẹ́wò tá a lọ́dún yìí tó la kí àwọn àgbàlagbà ṣe àkéṣì bẹ̀yẹn bàbá wa Albani ní ó ti pọ̀ jù kí ìlú kan máa wá gbà yẹ̀yẹ́lẹ́yẹ̀lẹ́ ilé pẹ̀lú àfáà tiẹ̀ ilé pẹ̀lú jama tiẹ̀ ilé pẹ̀lú àyíká tiẹ̀ ìtàwọn sọ nìyẹn inú tàmúlùmí náà ọ̀kan nú àwọn afáwa náà Hasan Ayub Sheikh Hasan Ayub inú tí a rẹ̀ tó pè ní Kitabul Ibadat òun náà tó pè wá síbò lásìlẹ̀ sọ̀kan ní page two two eleven sí two wàlẹ̀ awùlà fi zamanina hádà. ó ní ní ó lè tọ́ dáa lásìkò wa tá yìí tọ́ pé a bá tí ẹ̀kọ́ sì ń bẹ lórí pé bá a bẹ̀rẹ̀ àwẹ̀. haythu tawaffarat subulul akhbar. ó sọ pé lásìkò àwọn nǹkan tá a fi máa bára ẹni sọ̀rọ̀ ó ti pọ̀ abẹ́ẹ̀kọ́ ni wà ṣàhádà ó ní ilmi hadith. àti pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìgbàlódé ti jẹ́rìí sí ó sì rọrùn bí sùúrù láwọ̀ yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn kíákíá sí nítorí díẹ̀. àlẹ́ àwòlá باتفاق اتفاق اتفاق المسلمين في الصيام والافطار وفي غيرها torí dé abẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n ṣọ̀kan lórí pé kó láàṣì bẹ̀rẹ̀ àwẹ̀ kó láàṣì máa sínú torí dé abẹ́ wa nítorí ọlọ́run bí tá a fẹ́ fọ̀rọ̀ ìgún rẹ̀ ọlọ́wọ́ bá alikọ́lá kó bá ní ran àwọn aṣíwájú wa lọ́wọ́ láti pé kí wọ́n lè rí àṣẹ lè tó ń tó ń bọ̀ àwẹ̀ lọ́fẹ́ parí là ń parí lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tá a bá parí ẹ̀ ọlọ́mọ هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق بالخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلم